àwa mọ̀ tún dé bá a ṣe ń dé rédíò ninety nine point one amúlùdùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé ó ta wọn yọ kò sẹ́lẹ́gbẹ́ ó gbayì lètò ètò tó gbayì tó gbẹ̀yẹ tí ò ṣe má gbọ́ ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín adéyẹmí ọmọ hasani náà ni tá a mọ̀ sí samoteli hàn ní fífi ṣe bẹ́ẹ̀ ni wọn ní fẹ́ ṣe mí ń <laughs> gbọ́ná kí lè ro ọkàn rẹ sọ́mọlàkejì. So Bóo ni ìhùwàsí rẹ sáwọn aládùúgbò? Kí ni ìhà tó o kọ sáwọn òbí rẹ méjèèjì, àbúrò, ẹ̀gbọ́n àti gbogbo mọ̀lẹ́bí lápapọ̀? Ká ti ẹ̀ wá pọ̀rẹ́ àt'aládùúgbò tì sẹ́gbẹ̀ẹ́ kan. Tó o bá wá ṣalábàápàdé èèyàn tẹ́ ẹ̀ mọra rí rárá àti rárá, ǹjẹ́ onítọ̀hún mọ̀ọ́rìn ni àbí kápó ṣìrìn? Ǹjẹ́ onítọ̀hún pàdé èèyàn ni àbó ṣe kòńgẹ́ àgbákò? Hmm. ọ̀rọ̀ mọ̀ ló ń kómokómo rò wá kò wèmí náà kí n máa béèrè jam question bẹ́ẹ̀ ni kì í kan ṣe kan ní mú mi rojọ́ promo bí kì í ṣe torí nǹkan ẹyọ kan kí ni mo pè é nǹkan ẹyọ kan hmm. àní tá à ń ó mọ̀ ṣe kókó àní tá ń sọ̀rọ̀ ń pa èyí ó mọ̀ ṣe pàtàkì láwùjọ gan. Ẹ wá bi mí pé kí ni nǹkan náà? Yóò dáa fún yín ẹ mọ̀ ní forí Mò ń bọ̀ ná, n tí ì dé. Hmm. Pàtàkì ìfẹ́ mọ̀ ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tẹ́lòmíì bá gbọ́fẹ̀ẹ́, a máa ṣe bọ́rọ̀ boyfriend and girlfriend nìkan ni. Hmm. Ọ̀rẹ́ wa bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ìfẹ́ fẹ̀ ó fẹ́ dúdú bó o ṣe rò lọ ǹjẹ́ wọ́n mọ̀ pé ìfẹ́ a máa wà láàrin ọmọ àti ìyá ìfẹ́ a máa wà láàrin ọmọ àti bàbá ìfẹ́ a mọ̀ máa wà láàrin ẹ̀gbọ́n àtàbúrò ìfẹ́ ṣe pàtàkì láàrin aráalé aládùúgbò àti gbogbo ẹni téèyàn bá ń bá ṣe ǹjẹ́ wọ́n mọ̀ pé oríire ló jẹ́ fọ́gá àtọmọṣẹ́ tó bá mọ̀ nífẹ̀ẹ́ ara wọn dénú tá a bá ń ṣòwò láàrin ara wa tá a sì ń fìfẹ́ ṣe kò mọ̀ sóhun tó burú tá a bá tiẹ̀ wá réèyàn tí ò já nǹkan kan rárá àmọ́ bí ó ti wá àmọ́ ẹyẹ tó ṣú àmọ̀ràn tó ti wá tá a wá fìfẹ́ hàn inú ẹni náà dùn bẹ́ẹ̀ nínú ọlọ́run gan fúnra ẹ̀ sì mọ́ ọ dùn pẹ̀lú. síbẹ̀ gbogbo èyí tá a bá ṣe náà forí ara wa mọ̀ ni ẹ wá rílé ayé tá a wà yìí agbo young mọ̀ ni <laughs> yóò ti yá àwọn tèmi malians <laughs> èyí ṣe tó fi jẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi èèyàn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí <laughs> ẹlòmíì ó rẹwà eyín ẹnu rẹ̀ ó gùn régé kódà ọ̀rọ̀ ẹnu ẹlòmíì á tutù pẹ̀lú àmọ́ tẹ́ ẹ bá sí ọkàn rẹ̀ Ah! Àní tọ́lọ́run bá là yín lójú inú tẹ́ ẹ bá sí ọkàn ẹlòmíì. Oh! Bí ìgbà tẹ́ ẹ bá sí National Zoo ni àwọn nǹkan olóró lóríṣiríṣi a máa pé sọ́kàn ẹlòmíì. Tá sì máa rí nírí èèyàn gidi. <laughs> Ẹlòmíì ó máa wò pé, àáà, èmi wá lọ̀gbẹ́ni yìí ń sọ èyí, ọ̀rọ̀ ọ̀fẹ́ ní sọ, ígbò ló wá di dókítà tí ń sọ̀rọ̀ ọkàn n bá tiẹ̀ wá di dókítà náà ń jayò pa torí dókítà lọ̀gá mi ẹ̀yin sì ní dàkúkọ bó pẹ́ bóyá èmi náà padà di dókítà àmọ́ tí mo fi di dókítà tí ń sọ̀rọ̀ ọkàn ẹ̀ là lọ̀rọ̀ ń jẹ́ òye yín ǹjẹ́ ẹ mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ ọba aládé wọn ò ní ẹ lọ sáàfin tọ́rọ̀ bá dọ̀rọ̀ àgbẹ̀ wọn ò ní ẹ wá lọ sóko tọ́rọ̀ bá wá yí padà tó dá lórí ní tá à ń pè ní ìfẹ́ yìí ọkàn mọ̀ náà ti sọ̀rọ̀ rẹ̀ ọkàn nílé ìfẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ ni wípé ọkàn nífẹ́ a máa wà òun lẹ́ẹ̀fi rẹ́lòmíì tó jẹ́ pé wọ́n ó mọ̀ pariwo alágbájá fílẹ̀ mi lè fílẹ̀ ìfẹ́ rẹ̀ wà lókàn àyà mi ta ló lè fílẹ̀ léyìí tí ń ṣe bálabàla bíi bẹ́lí ẹ̀rọ ọlọ́gì ó kan àyà ni wọn ò mọ sọ pé fẹ́ wà torí kò sí bẹ́ẹ̀ yẹ fẹ́ sọ̀rọ̀ fẹ́ tẹ́ẹ̀ní sọ̀rọ̀ kan òun làwọn olóyìnbó ń pè ní a man with good heart wọ́n léèyàn tí inú rẹ̀ dáa hmm. ẹni tọ́kàn rẹ̀ ò bá ti dáa láyé hmm, bàbá ìyá àbúrò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàtà yín pẹ́pẹ́pẹ́ ẹ mọ̀ jìnnà sírú ẹni bẹ́ẹ̀ kò sí bọ́mọnìyàn ṣe lè rẹwà tó tí ọkàn rẹ̀ ò bá ti dáa ẹ jìnnà sírú ẹni bẹ́ẹ̀ èyí tó rẹwà jù nínú ọmọ ènìyàn ni tó lọ́kàn tó dáa tàníyàn rẹ̀ dáa sọ́mọlàkejì tóun náà sì ní inú gidi sí tẹ̀bí tará a èèyàn tó bá mà lọ́kàn gidi mọ̀lẹ́ tó dáa jù nínú èèyàn. Hmm ọmọ ìyá rẹ lówó lọ́wọ́ yóò ra jẹnẹrétọ̀ sílé ìwọ ò ṣe mínì ò ṣe méjì ò gbéra kán òdìlé babaláwo bàbá ẹ bá ń ṣe kọ́wọ́ rẹ̀ mọ́ tẹnu ìgbà ó bá jẹun yóò tán ní òmò rá tí pòun ó ra jẹnẹrétọ̀ hmm. bàbá tibí náà jẹ́sẹ́ ẹbú tó ríran àṣenímọ̀ hmm. ń ṣera rẹ̀ ojúmọ̀ tì ọ́ tágbolé yín ṣókùnkùn tíná sì wà lágbolé àwọn yòókù ọ̀ wá ń fojoojúmọ́ di tájà àti rìsájébù kádùúgbò ìrọ̀rùn ló bá mọ̀mọ́ cháàjì lẹ́ẹ̀dẹ́yìn tó bá jẹ́ pé o jẹ́ kábúrò rẹ tí ó gbìyànjú kíní rí ṣe àìmọye ògo òdílé mọ̀ ni wọ́n ti rì mọ́lẹ̀ látara inú burúkú àti ìwà ìlara wọn rẹ jọba òun járí mọ́nú òpònú amukọ mẹ́kọ̀ọ́ ara rẹ ò mọ̀ pé ìwọ náà ó gbàgbéga nu kíá tí wọ́n bá ti fọ̀rẹ́ rẹ jọba ìwọ náà jẹ̀rẹ̀ ọba nù ìwọ obìnrin tó ya batẹni jẹ́ ọ̀rẹ́ rẹ pàdé ọkùnrin tọ́lọ́run gbà fún ó nífẹ̀ẹ́ rẹ̀ yóò fẹ́ ní ṣùlọ́kà wọ́n dájọ́ ìgbéyàwó sọ́nà o ò ṣe mìíní o ò ṣe méjì o sì gbérapá o fẹnu ba tiẹ̀ jẹ́ ìwọ ló mọ̀gbà tí ń solóso. So ìwọ ló mọ̀ gbà tí ń kiri àjẹ́ àti ń tó ṣe àti ń tí ò ṣe gbogbo rẹ̀ ló kájọ. a aṣenímọ̀ ń ṣera rẹ̀ ṣé wo ò mọ̀ pé tọ́rẹ́ rẹ bá daya olówó tó daya ọlọ́rọ̀ tí ń rí jẹ tí ń rí mu tí ń rí ṣe tí ń lọ òkè òkun bí ṣe ń lọ ní dé a ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ ìwọ náà ó mọ̀ mọ́ gbẹnu sí i àbórí a mọ́ bọ́lẹ̀ kó mọ́ yílẹ̀ bí. Hmm aṣenímọ̀ ń ṣera rẹ̀ ìwọ bàbá àkà ẹ̀yin ìṣẹ̀lẹ̀ yàmọ́ mi ẹ sọra yín dé rí àṣkátà àdúgbò tí wọ́n wà ìdí mọ̀dàrú ni wọ́n ti ń bọ̀ ọ́ bí wọ́n bá ti ń sáré kó dáa ìwọ mọ̀ sáré kó bàjẹ́ bó o ti ń gbawájú lọ́ọ́ mọ̀ gbẹ̀yìn a aṣenímọ̀ rẹ̀ àdúgbò tí wọ́n ń sáré kó dáa bó bá dáa yóò mọ̀ ọ́ yóò mọ̀ kan ọmọ rẹ̀ àníṣe ìfẹ́ ṣe pàtàkì olórí tó bá nífẹ̀ẹ́ ará ìlú kò mọ̀ ní jẹ̀jẹ́ wọ̀nbílíkì aláṣíwájú tó nífẹ̀ẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ò mọ̀ ní mọ̀ lùlù bámúbámú ni mo yó láàrin lọ́kọláyà tí ìfẹ́ bá wà ọ̀rọ̀ alunipamọ́kù à ń fira ẹni ṣògùn owó à ń ni lóko àrèmábọ̀ ìjà lè ní ìjà lọ́la kò mọ̀ ní dọ̀rọ̀ gbogbo ìgbà àníṣe ìfẹ́ ṣe pàtàkì púpọ̀ nítorí gbogbo àwùjọ tífẹ̀ẹ́ bá ti wà a máa ní ìlọsíwájú. Yorùbá parí ọ̀rọ̀ wọ́n ní ìfẹ́ làkójá òfin. Ibi tífẹ̀ẹ́ bá wà wọ́n á máa ṣòdodo láàárín ara wọn. Wọn ò ní máa fojoojúmọ́ yanjú aáwọ̀. Inúnibí ni ìkùnsínú ò ní máa wà láàárín ara wọn. Lóòótọ́ kò sí bá a ṣe fẹ́ rìn torí ò ní àmọ́ tí ìfẹ́ bá wà láàrin ara ẹni lágbájá à ó mọ̀ ṣe ń tó dùn mí o à ọmọ ìyá mi ọkọ mi bọ̀dá mi ẹjọ́ ẹ mọ́ bínú irú ọ̀mọ̀ ní sọmọ lọ́wọ́ mi mọ́ ó dáa mo ti gbọ́ a sì mọ fífẹ́ bára wa ṣe lọ ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ tó bá nífẹ̀ẹ́ àwọn òbí rẹ̀ dénú kò mọ̀ ní mọ̀ bà wọ́n nú jẹ́ yóò láàánú wọn lójú yóò sì máa ṣe gbogbo ohun tí ó múnú wọn dùn. àlọ́mọ tó bá nífẹ̀ẹ́ àwọn òbí rẹ̀ lọ́kàn àyà rẹ̀ kò ní lọ kó dé kó mọ̀ yọ̀ àdá sí ìyá rẹ̀ pẹ́pẹ́ sí torí pé nìkan tí òrìnà ríra rẹ̀ ti sọ fún ọ pé ìyá rẹ̀ ní í ṣe ọ́ áà mọ́mọ́ tàpá sọ̀rùn rẹ̀ ó mọ̀ bí wọn kékeré kò rọ́ pa ó rè ọ́ tó o fi dàgbà ìfẹ́ mọ̀ ṣe pàtàkì mímọ́ fìfẹ́ hàn a máa jẹ́ kéèyàn ráàánú gbà a sì tún máa ṣílẹ̀kùn oore tuntun fún ni torí ẹni tó ò mẹyẹ tó sú tó ò mọ bó ṣe rìn tó o ṣoore fún lónìí bó dẹ̀yìn wọ̀ọ́la ó mọ̀ lè ṣoore bàǹtàbàǹtà fún ọ. lákòótán ìfẹ́ ṣe pàtàkì a máa jẹ́ kí ìrẹ́pọ̀ wà a sì máa jẹ́ kálàáfíà jọba pẹ̀lú. ogun lénìí ìjà lọ́la à ń jínigbé lọ́tún à ń jínigbé lọ́sì à ń kówó jẹ lénìí à ń kówó jẹ lọ́la pẹ̀lú gbogbo àwọn ìwà bàjẹ́ mìíràn tó ń ṣẹlẹ̀ lóde òní tí a bá wò ó fínífíní a ó rí i pé ìmọ̀tara ẹni nìkan àti àìnífẹ̀ẹ́ ọmọlàkejì délú ni ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí àmọ́ nítorí àwíjàre kí tó tán lẹ́nu Adéyẹmí ọmọ Hasan lórúkọ tèmi ń jẹ́ a ó mọ fèyí ṣe lọ ìfẹ́ òun là kó já òfin ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bá a ṣe nífẹ̀ẹ́ ara wa ọlọ́run ó túbọ̀ mọ́ wà pẹ̀lú wa ó dàbọ̀. owó àpèkánu kò jẹ́ ní ọ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn ajé lówó owó lájé ajé ògúngúlú sọ oníṣọ̀bùgì owó tabua ni mo fẹ́ owó tí dẹ́rù bòṣì owó ní bóun ò bá ti sínlé kẹ́nikẹ́ni mọ́ ṣe dábàá òun owó tí ń sọ ẹrú dọmọ a mọ́ sọ ọmọdẹrú a sì tún mọ́ sọ ẹni tó wà dá láìsí owó la fi ń rọ́wọ́ mú lọ sẹ́nu owó la fi ń tọ́ ẹbí owó la fi ń raṣọ sára owó la fi ń rọkọ̀ owó la fi ń kọ́lé owó la fi ń ṣègboro ẹ̀rí pẹ́ni tó ló lówó ṣeun gbogbo tán ó jamla ẹnu for nothing ọmọdé lówó ẹ ní olóògùn ògbójú awo ni wọ́n ń kì tí wọ́n láwòre tí ń wá ń jẹ fẹ́yẹ kí la fi ń ra ń jẹ fẹ́yẹ kí la fi ń pèsè ẹbọ kàkà tí kagún láyà owó la fi ń pèlò oògùn owó la fi ń pètè ogun torí owó la fi ń jà sógun ẹwà rí pẹ́ńtó lólówó ṣeun gbogbo tán ó sọ àṣẹ ọ̀rọ̀ àtúmọ̀ fowó dọ́wọ̀ láwùjọ torí wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fólúwa rẹ̀ láì ṣe pé wọ́n fẹ́ kábùkù owó la fi ń rọ̀wọ̀ gbálégbàta tolúwa rẹ̀ ó mọ̀ tinú tẹ̀yìn títẹrú tọmọ ó sì mọ̀ wárí fún yàn ọ̀pá la fi ń tukọ̀ obìnrin àmówó la fi ń sọkọ obìnrin òun la fi láti fẹ́yàwó tó nǹkan àmówó ọbẹ̀ ló lè wá padà fa sùrùtù àìlówó lọ́wọ́ bàbá jáyà àìlówó lọ́wọ́ a máa kóni síta bí ọmọ ẹjọ́ mẹ́jọ bí òrèǹté àtàwọn ọmọ ò bá tiẹ̀ kọ̀ǹpléènì ìgbésí ayé òtòṣì a máa dójú tìyàn ẹ tẹ́tí kẹ̀lẹ̀dẹ̀ kẹ́ ẹ gbọ́ torí owó a máa ṣiṣẹ́ ìyanu láwùjọ tí mùsùlùmí ò tí mùsùlùmí ò ní mọ̀gbà tí ó pariwo jésù dìgbẹ̀yìn ẹ tẹ́tí kẹ̀lẹ̀dẹ̀ kẹ́ ẹ gbọ́ torí owó a máa ṣiṣẹ́ ìyanu láwùjọ owó a máa ṣiṣẹ́ àràǹbarà tí mùsùlùmí ò ní mọ̀gbà tí yóò pariwo jésù owó a máa sọ lọ́gbọ́n dòmùgọ̀ a sì máa sòmùgọ̀ dọ́lọ́gbọ́n àpèkánukò a máa sọ ẹ̀gbọ́n dàbúrò a sì máa sọ̀gá dọ́mọṣẹ́ ajé ògúngúlù sọ a máa sọ tádẹ̀rẹ́ ni ẹsẹ̀ gìrì ńlẹ̀ àńjọ̀fẹ́ táwọn àtẹnu ó pọ̀ lọ nínú ọ̀rẹ́ bìbà ó ti yé eyín pé láńbá tó rò pọ̀ méwì ni wọ́n ń pè ní láńbéwì gbogbo shoe polish tó wà lábà gbogbo wọn náà mọ̀ kiri adéyẹmí zamotẹ́lì rèé ọ̀rọ̀ ń gbọ́rọ̀ mi ó jura wọn lọ nínú ayé ẹni tá a fi fún yàtọ̀ sẹ́ni tó ń béèrè ẹ kó yá eléwérú tó kó dé àìsíkètú èké ìsìkèlèbètè ìsìkèlèbètè ìkàtè mọ̀lété pàtè after pàtè o ìkàtè ńlá bàtà lébètè ńlá eyes shut down lábẹ́rì.